wọ́n ṣíwájú wọ ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ọba mú kí àti ìdè náà lọ́bá ara ló ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam àtàwọn sàádé àtẹ̀gbẹ́ tó bá tẹ̀ lójú pọ̀nà tó ṣẹlá Muhammad sábàlá kalẹ̀ sí ibi ọjọ́ ọ̀gbìn kọ́lọ́ba àdìjọ́lá nínú àwọn sábàbí àwọn tí mọ́ ṣokùnfà tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n mọ́ fi ní ọ̀pọ̀lọpọ̀ dààmú nínú ọ̀rọ̀ ẹ̀sìn wọn àbí ọ̀rọ̀ ìgbésí ayé wọn òun ní pé káwọn èèyàn níṣòro kékeré kan ìṣòro yìí ó lè kéré lójú ẹni ọkàn kó tóbi lọ́dọ̀ tọ́rọ̀ ìkan kódà ó lè jẹun tó tóbi lọ́dọ̀lú ẹ̀gán náà ni ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọgbà àwọn ìṣòro yìí àbáwọn ẹ̀dùn ọkàn yìí a máa ṣokùnfà in tó burú jáì fẹ́ni lára àwọn tí máa ń sábà fà lẹ́sẹ̀ ẹlòmí yóò fi Islam sílẹ̀ ẹ bá lọ sí àwọn white garment churches ìyàwọn church tí wọ́n ń wọ aṣọ funfun ẹmọ gbórú pẹ̀lú mi tẹ́ pé ìpìlẹ̀ islam pàápàá jùlọ láàrin àwọn obìnrin iṣẹ́ obìnrin nìkan náà àwọn obìnrin náà wà ń bẹ̀ ìkọ́gbìyàn ní alájà sẹ̀lẹ̀ alájì sẹ̀lẹ̀ ló bá pè wọ́n ní fásímà wọ́n pè ní wàsíù pé kí ló wá bá ọ kí ló sún ọ débí agbẹ́ òun níṣòro kan ni òun lẹ́dùn ọkàn kan ni àwọn àfáàsì nígbà tó ń pè wọn tí wọ́n ṣàdúrà àdúrà kan yóò kó ń bẹ̀ ìgbà tó ń wá wá síbí ni nǹkan ìbá ló bá kó ń bẹ̀ àbóhun rí gbà lámì ìbàrí yóò fi islam sílẹ̀ kò sí orí igbó tó tóbi jù fẹ́ dà ju pé kó kú lórí ẹ̀sìn tó yàtọ̀ sí islam kọlọ̀mbà ní kí ọlá àdánwò ilé kó má fi kàn wá ọlá tó dàgbà ní ìṣòro tí ó múlúwẹ̀ tí ó kọjá ìmánì wa téèyàn wá wò pé ń tó kù ní pé á kú nú ẹ̀sìn yìí láti lọ ṣẹ̀sìn míì kábà lè rí ọ̀nà àbáyọ tí ṣòro yìí kọ́lọ̀mbà níkẹ́ọ́lá kó má dá sagbada wa ọlábìlágbàrẹ̀ ẹ̀dùn ọkàn míì àbí ṣòro míì ó lè má mú ẹni yìí ó lè má kó nú ẹ̀sìn ó lè má mú kó nú ẹ̀sìn ẹlòmíì á wò pé ọ̀nà àbáyọ kan tó kù náà ní pé kóun parọ́ òun olóbi di pé àwọn èèyàn ń ra sniper tí wọ́n ń dàmú àwọn èèyàn ń ra láwọn ọgbà tán kó tó di pé sniper popular million five million ten wọn táwọn ògùn yẹn mọ́ ni a wò pé kò sí bóun ṣe lè kúò níbi ìṣòro yìí kò sí bóun ti mórí bọ́m̀bẹ̀ àfi tó bá kó kò ní ayé kọlọ̀ọ̀bà àdìjáyà wa ẹlòmí ìṣòro yìí ó lè má mú parẹ́ directly ṣùgbọ́n yóò parẹ́ indirectly ẹni tó níṣòro yìí tó wá stroke ẹlòmíì nísìnyí ó ná gbowó tó ń lórí ọmọ ó ń gbìyànjú ń sapá láàárọ̀ lọ́sàn-án lóru nígbà tọmọ bá àwọn ẹbá lọ sùn kò ní lọ èmi náà ọmọ yìí ní gbogbo òun lọ polytechnic lọ university ni kò ìjọ tí a bá mọ̀ àbí tí bàbá bá mọ̀ tọ́lọ̀ ń bá ni

ìṣòro tó jù gbàgbọ́ wa lọ kọ́lọ̀mbà ní kẹlọ́mà fi kàn wá ọlá tó yẹ lágbàrẹ̀ gbogbo bí tí ẹsẹ̀ bá ti ń tẹ́ wá lẹ́sẹ̀ kọ́lọ̀mbà ní kẹlá kó mú kó mẹ́ kí ni Islam wá sọ fún wa nípa pé béèyàn ti ń bá wọn nǹkan Islam fi lọ́lẹ̀ tó ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbà míì àwọn tí wọ́n wà ní àkóso ẹ̀sìn tí wọ́n bá ti wá gbìn sáwọn èèyàn lọ́kàn táwọn táwọn èèyàn ò bá rò tó bá ń ṣẹlẹ̀ sí wọn òun ló máa ń sábà dá kan ilẹ̀ àkọ́kọ́ Islam jẹ́ pé ilé ayé tá a wá yìí kò sí ń tà ń pè ní pé ò ní ìṣòro ò ní rámíwò ní Islam kọ́kọ́ làkàlẹ̀ ibì kan téèyàn ó ti máa dùnú lọ sọ́rọ̀mádán tí ò kí la fẹ́ jẹ kí la fẹ́ mu kí la fẹ́ wọ̀ kí la fẹ́ ná kí la fẹ́ lò ọmọ mi ò ibo ní àjẹ́nà ọlọ́mbà gárí sọ fún adam ní sọ́tù tọ́ ha kó tó di pé ó kò lálìjẹ́nà yìí sọ pé má kí ṣe ìtọ́nù kó mú ẹ kó ní àlìjẹ́nà yìí torí òǹgbò ní gbẹ́ òsì ní bùkátà láti ṣiṣẹ́ kò tó jẹun májò yọ ẹ́ ìpìlẹ̀ ẹ̀ májò yọ kó lálùjẹ́nà yóò fàtẹ́ṣkọ́ kó wá kó sínú ìbànújẹ́ àwọn bá ní ìbànújẹ́ tí ọlọ́run bà ní kíra tó ń ròyìn náà ayà yìí kìí ṣe pé tó ìbànújẹ́ kó wọ̀ náà ìbànújẹ́ pé gbogbo àwọn nǹkan yìí ilé ìtawọ̀ ìtajẹ ìtamu basic need tọ́mẹ̀ èèyàn ó fi jẹni tí ó wà nínú ìdùnnú lé ayé ni ọlọ́run bá àdìgájá mọ̀ ìpele ayé tá a wà yìí a máa dùn nígbà kan a sì máa kóró nígbà kan bó bá wọ ọlọ́run bá àdìkẹ́ọlá yóò ti owó sẹ́ni tó bá wọ ọlọ́run bá àdìkẹ́ọlá yóò sọ pé tó àsìkò sí bá wọ bá àdìkẹ́ọlá yóò yóò gbọmọ tó fún wa yóò gbà lọ́wọ́ wa tó bá wọ ọlọ́run bá àdìkẹ́ọlá yóò fún wa lóbìnrin tó bá wọ ọlọ́run bá ní kí ọlá lọ́lọ́kùnrin ló tọ́ fi wa ọlọ́run bá rẹ̀kẹ́ láti ẹ̀lá ilé ìkalẹ̀ ó ní yáhàbù lè mẹ́yànṣá ìnáẹ̀sẹ̀ wà yáhàbù lè mẹ́yànṣá gbogbo ẹni tó bá wù ohun lòó fún lọ́kùnrin tó bá wù lòó fún lóbìnrin a ó lè zọrú jù lò kọ́nà wa ìnáẹ̀sà wọn máa pápọ̀ gbà mí wà yé jẹ́ kò sí any problem kò ní any problem àwọn dókítà rẹ̀ kò tí tásìkò náà kò tásìkò lọ́dọ̀ náà bá àlékẹ́ ọlá ni tó bá wọ́lọ́wọ́ bá àlékẹ́ ọlá fún ní lẹ́mí tó bá tó lọ́wọ́ bá àlékẹ́ ọlá fẹ́ pa ni in tí Islam jẹ́ orin lẹ̀ ní pé ilé ayé yìí ilé àti wá ṣiṣẹ́ ni ìjọ téèyàn bá wà lùjánná báyìí ìjọ yẹn bọ́ lọ́wọ́ bànújẹ́ ọlọ́wọ́ bá àjá sọ fún ní pé lakọ̀dẹ̀ khalaqna al-insana fi kabad pé adọ́mọ èèyàn nínú hílàhílò níbi wàhálà ká tó jẹun ká tó mú ká tó wọ̀ ká tó ná á wàhálà rí òfin ilé ayé òun ni no pain no gain òṣìṣẹ́ òṣìṣẹ́ òṣè wàhálà ò ní rí jẹ ni àwọn tí wọ́n bá ń sọ fún wa ah! tó pé àà ọgbótó tó bá ti bí wọ́n sọ wọ́n agbótó wọ́n sáàbí bá jésù olúwa olùgbàlà ò ní níṣòro mọ́ àbáwọn tí wọ́n sọ fún agbótó nákàlí yóò bùkátà ọkàn èèyàn wọ́n lè má sọ ọkùnrin fún wọ́n lè sọ lábọ́ ẹ̀kọ́ ní kọ́lùbù ìsàn kọ́lùbù ìsàn ọkùnrin ló ń jẹ́ bẹ́ẹ̀ àti jẹ́ láti jẹ́ bẹ́ẹ̀ níbi ìṣòro mọ́ wà láì irọ́ ni wọ́n ń pa ọ̀pọ̀lọpọ̀ ọgbà wá ní ìṣòro tí wọ́n bá lọ́dọ̀ wọn yẹn kì í jẹ́ kí ìran lè wò gbé sí ayé tí wọn náà kó mọ̀ pé inú ìṣòro ni wọ́n wà àwọn ò bá rí jẹ́ wọn bá níná ni wọ́n á jókòó sí ìkan pé wọ́n máa kú ìṣòro tiẹ̀ wá àwọn àìsàn tó ń ṣe èyí tó bá ṣe báyìí àìsàn yóò kú tó bá ṣe báyìí kò ní kò ní ṣe kankan ṣé kú ṣe ìyàtọ̀ láàrin wa tàrí wọn ni bíkú ti ń pa wá náà ló ń pa wọn náà bí ọba dé mọ́túráyì yóò gbé ikú òṣùpin aláìní pé mùsùlùmí lè ìfèrè lè gbogbo wa ní ó pa tó gbogbo aláàtútù ní lápadà fún kullu nafsin dha'iqatul maut àfáà tó ń ṣe gbékúdè fún wa ipé kí ní ìjọba ti súnmọ́ gbá àbí tó bá panákàlá kí ní ó pa ikú so kí Kùránì máa sọ ẹ̀sìn Islam dínún yìí okul Islam ìlàkà ìwà ló bá fọ́rọ̀ láyé kọ́tí mẹ́ṣá kò bá ìmúṣọ́ wa sọ̀rọ̀ aláàtífà wal hamasa kò bá ìmúṣọ́ wa sọ̀rọ̀ ìlàkà ìwà ló bá sọ̀rọ̀ pé ẹmá wùn ẹyẹ wọn nǹkan yìí àbá tó mú ṣẹ́ fún wa tàbí mo fẹ́ fẹ́ lágbáyá tó gbára torí pé dáadáa ní símbẹ̀ àfáàyàn ńlá sídẹ̀ntì ń kú ìbáṣepọ̀ mọ́ kọ̀kọ́ ní ìbáṣepọ̀ mọ̀lá ní kò ní ìṣàmù lọ́jọ́ yẹn abáyàn lọ spítù wọ́n mẹ́ṣe tọ́jú ìbùkò ní survive ẹ̀ tó wọ́n mọ̀ pé tó tọ́jú tó mẹ́ṣe yóò ní sọ́rọ̀ kò ní ṣe kíní kò ní lọ ọbẹ̀ ọlọ́ọ̀bà àdíkà ní pé lẹ́sẹ̀rẹ̀kàbónà tọ́bákan and tọ́bák nílé ayé tí ó kòrò kọ́lọ̀mbà àníkíọ́lá kó má jò kòrò fún wa látóbi lágbàrí kó sì fún wa ní mẹ́ni táàmọ́ fi lò ó nígbà táwọn àdánwò bá dé àwọn àfáà ní pẹ́tò ẹni tó rí ilé ayé lò lẹ́nu tí ó pé gbà sídẹ̀ra dé ṣákàrà ó dúpẹ́ fọ́lọ́ọ̀bà àníkíọ́lá bí ọdún ilé ayé pé àmọ́lọ́wọ́ bá ní kálọ́kọ̀ oṣù ẹgbàfọ́lọ́ ẹgbàfánà bí o lára táwọn afọ́wọ́mọ́ kàkún ní pé kí ni lára tí ìmọ́lọ́wọ́ alọ́kọ̀ọ́rin tí ó fi dúró ní kí ni ìyẹn gbọ́dọ̀ lè ṣe sùúrù àti sílọ́hun gan ìyẹn bùkátà sùúrù àti sáfẹ́ṣẹ̀ ìyẹn bùkátà sùúrù àti dúró lórí ìgbàgbọ́ tọ́lọ̀mbà níkẹ́lẹ́yà ní ìyẹn bùkátà kí ni ó bùkátà sùúrù kọ́lọ̀mbà jogun sùúrù fún wa ọlá ọlọ́ọ̀bá já sọ ní suratul Ma'idah ó ní wa tilkal ayyamu nudawiluha bayna an-nas ayà yìí nígbàtà mùsùlùmí tí wọ́n lóòdì ogun rágbógun kọ́ṣẹ́dìrí kọ́ àtìyájà wa mùsùlùmí lè ní ọlọ́ọ̀bá já bẹ́ẹ̀ ni o lose wọ́n tó ayyam àwọn ọjọ́ yìí àwọn

ọlọ́run bá rí kọ́ sọ pé man amila salihan gbogbo ẹni tó bá ṣe dáadáa min zakarin aw unsa ó jọ́kùnrin ojóbìnrin oníkùwà wúwá mu'min tí wọ́n bá ṣe dáadáa tó sì jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run bá jẹ́ pé falanuhyiyannahu hayatan tayyiba ájò ìtòkòsọpẹ́ ni ò ní níṣòro ṣùgbọ́n ìṣòro tó bá ní ibi tó bá ti kù díẹ̀ káàtó kò ní mú yẹtẹ̀gẹ̀rẹ̀ tí ó fi wá fẹ́ sílẹ̀ àbí tó díta gbóhun fàyélẹ̀ àbí tó díta gbóhun ohun ṣe gbogbo tọ́lọ̀ ọba inni a'udhu bika minal hammi wal hazan ọlọ́ọ̀ba àdíkẹ́ ọlá gbówáṣọ́ rẹ̀ àwọn afọ́bọ̀ musọ́nà méjì wọ́n ní alhamdu ayé ìdáǹpẹ̀ ní hamdu pé tó ìbànújẹ́ ìtẹ́yàn wò wájú wẹ̀hẹ́zẹ̀n ìbànújẹ́ tó ti kọjá lọ so àwọn nǹkan tí máa ń mú bànújẹ́ báyàn náà nígbẹ́ bóyá ń tíyàn wò wájú bóyá wọ́n sọ mẹ́rin pé tíyàn kú lé nísìn ìyàn wá gbé mo ti fẹ́ rí owó báyìí tí wọ́n nídàwà jẹ oúnjẹ àárọ̀ kó gbé báwọn láṣẹ́wà jẹ tọ̀sán báyìí àwọn ọmọ ni wọ́n wà nílẹ̀ àwọn ọmọdé ní àwọn ògbọ́ kò sí Eh, Buhari ló ń jẹ́ president fún àwọn ọmọ ìrèké tí wọ́n máa ń bèèrè bisikíìtì ẹ̀ ń gbọ́dọ̀ wà lẹ́dì ni tí ọmọ òun wájú tí ń pàyà pé àbá ah, ọláṣẹ wá ṣe kìíní àbíyàn nínú owó kan tó fẹ́ ṣe lágbá ojú ó sì mí o eléyìí alhamd ríṣẹ́lá mọ́sùlùmọ́sùlùm a máa wáṣọ náà bá níkíọlá kò níbi eléyìí wal hazan àwọn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tí ba nínú jẹ́ àṣẹ́kan nìyàn ṣe ní ó lè dáṣe ṣe ẹ̀sìn ó sì lè dáṣe tí ìṣe tẹ̀sìn lórí jẹ́ tílé ayé kí ọmọ gbá ah, bá mọ̀ bí máa ṣe báyìí o eré iná wà lára tí máa ń báyàn ní inú jẹ́ méjèèjì lòjíṣẹ́ ńlá mọ́sàsọ́lá máa ń tọrọ kọ́nà ọba àlékẹ́ ọlọ́ṣọ́ òkú ní ààrẹ àwọn afáàní pé tó àwọn ìbànújẹ́ ìwá ní ó tó wá lè kú sọ́nà méjì ìmí in tí èyàn bá ń wò níwájú pé tó mú fẹ́ ṣe nǹkan yìí níbi ọ̀rẹ̀ tó pé tọ̀pọ̀lọpọ̀ ọgbà ní kìí ṣe lè ní máa bọ́dà àwọn èyàn kí ọmọ yẹ kí n ṣe nǹkan bá níbi ọ̀rọ̀ ẹ̀sùn ni ò wá ní kápá àti lè ṣe àwọn tí máa ń sábà lákòólé kan eléyìí àwọn tí wọ́n fẹ́ tọ́lọ́run òun ni tó bá pé èyàn bá ń jẹ́ lórí eléyìí èyàn fẹ́ ṣe hajj kò tí ráyè ṣe èyàn fẹ́ ṣègbéyàwó kò tí ráyè ṣe tó tí ó pé tó àwọn nǹkan ìwọ̀n bùkátà ń gbèsè ayé òun ọlọ́run bá jẹ́ pé la yukallifu Allahu nafsan illa wus'aha ìjọsìn tá a bá fẹ́ ṣe táwa ní kápá àti lè ṣe ọlọ́run bá lè kí ọlá kò láhun tí ò fún wa ní kápá àti lè ṣe kò láàbọ̀ wa lọ́rùn kò ní ibi wá lójú ìwọ̀n ìgbà tó wáyé pẹ́sìn la fẹ́ fi ṣe àwọn nǹkan mí wá sí ẹgbẹ́ èèyàn ti sọ kì í ṣe èèyàn tí kàn fi nílẹ̀ lára ni èèyàn fẹ́ pẹran léyá nísìn wọ́n bẹ̀rẹ̀ sí ní banújẹ́ tí wọ́n nìkan débi ìdí ẹran nígbà bóyá gbàdúgbà nìkan wọlé yẹn kí ní tẹ̀sán kan lọ́dẹ̀ bí wọ́n ti sọ bó dédé ẹran ẹ̀ ọba forúkọ ẹran ọba gbówó tó ń gbé dání òtó ha tó ṣe ó dẹ̀ kú lórí kí ni ìjọsìn tó kọ́rọ̀ ọba àdékẹ́lá kò jẹ́ ẹran kò ní ọ̀rọ̀ yẹn ní ká pẹ́ ẹran ó ní kápá lọ́wọ́ tọ́ rẹ̀ lọ́rẹ̀ à ń pa lánàá àrípa lọ́dún ìkò sí ìkankan bẹ̀ tó máa ń gúnyàn sí ni à ń pa màálù lánàá ewúrẹ́ lọ́wọ́ bá àdékẹ́lá fún ẹnìkàpá bá a ti máa ń sẹ́lẹ̀bẹ̀tì màálù láti sẹ́lẹ̀bẹ̀tì ewúrẹ́ náà ìjà èmi ló lú ọmọ mi ni wọ́n kọ́ bí nílé wa àgbò mẹ́ta máa ń rà tó nígbà tó lọ́wọ́ bá àníjá ní kó wà òun là ń ra àgbò mẹ́ta yẹn tí ò bá sí àásọ fáwọn èèyàn tó lọ́dún yìí kò sí àgbò mẹ́ta tó bá jẹ́ ọ̀kan la ní apá tí ò bá síra èèyàn máa ń sọ nítorí báwọn nǹkan yìí nípìnlẹ̀ wọn ọ̀jọ̀ sí ní àní torí bẹ́ẹ̀ nìkan fẹ́ fẹ́ràn wa a sì máa jẹ́ lórí ọ̀sìn ilé ayé eléyìí òun ló pọ̀ jù

ó kọ̀ gbẹ̀sẹ̀ ni lọ́nà tó fi ṣe kíni lọ́nà tó fẹ́ rí nǹkan yìí èyí máa ń sọ lọ́gán ẹnìkan ló mú wá wọ́n ní àwọn mẹ́ta ń ṣẹ́ bì kan ẹni tó wá join wọn ọ̀rẹ́ ni wọn ẹni tó join wọn láti òun lọ̀gá aṣẹ́ kọ́kọ́ ra mọ́tò fún pé ok òun láìgbẹ́ ní ṣe ń ṣe jẹ́jà àwọn tó bá ń lẹ̀ gan lọ àwọn méjì yókù wọ́n wá pàdé wọ́n poison upland poison ẹni nǹkan fi mọ̀ ní pé bí wọ́n ti máa ń jẹun wọ́n lọ bá ọmọ tó máa ń tó ń jẹ fún wọn su ni àwọn tó fi wọ

so mọ́tò ni wọ́n rí wọ́n tún wá para wọn torí tí wọ́n ṣe tàbí ṣe sùúrù ẹlòmí tó kó fẹ́ lówó fẹ́ lówó yìí alọ́ṣògùn owó tọ́lọ́wọ̀n bá kẹta pé yóò lówó yẹn yóò ṣògùn owó yìí yóò kù tún ní lówó nínú news wọ́n náà ọmọ ẹni girlfriend ẹ̀ tó parí lásù wọ́n dẹ̀ mú lọ sọ́dọ̀ ọbaláwo wọ́n pa ọmọ yẹn wọ́n jẹ ọkàn wọ́n jẹ

بسم الله الحمد لله ثم الصلاة والسلام على النبي محمد الله صلوات ربنا عليه وبعد Our khutbah centers around something that is of great importance to Muslims, especially in our community. People often go to a lot of problems. They have a lot of trials because of the challenges that life throws at them. So much so that when life throws challenges at some of them, This is the, the I, I am putting the worst of all these faith. I'm making it the first one. Then when one has the slightest of problems, the first casualty is his religion. And then there is no worse faith. There's nothing that is as great when we come, when we talk about being uh, losing in this world and the hereafter than one dying as a non-Muslim. Nothing is as important. Nothing is as valuable as the religion that Allah SWT has granted us. We ask Allah SWT not to take our faith away when it tries us. Some will lose their faith. The first casualty when, when problems and trials come is that they throw their faith away. Some will not lose their faith. faith. They will decide to kill themselves. And that is why we have rising profiles of suicide. For very flimsy things at times. Somebody lost money, somebody lost a loved one, and he decided that the next thing he has to do